وعلى أصحابه وصحابته ومن والاه أما بعد الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات الحمد لله كثيرا أصدق بك صلاة وبارك له لقد قلت الوطن ويقول وسائل على الناس العافية فالسلام عليكم في صلاة الجماعة àtàndínlẹ́ta kan náà lórí ibẹ̀ láàpọ̀ alhamdulillah pé ó tún ṣàmùwá náà tí a ti gba dókítà jáde òní yóò jẹ́ fifteen àlọ́ dasí méjì lónìí tọ́nà tó kí ayọ̀rẹ́ láyọ̀ wọ́n lè kẹ́ni wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn oṣù gbogbo ọ̀nà tí àwọn aláwọ̀ ṣe tọ́lá ara ń bẹ́ látara òbídà ń bẹ́ náà ní nídìdì ní o lọ́ọ̀rù àwọn ẹgbẹ̀rún orí ní o àárín orí ní o wọn kálukú ní dòdò àti gbígbé kéwì dáadáa tó dáa máa fọ kálukú wọn ṣe ọkẹ ni wọn pọ ní ẹ Ọlọ́run lákùnjọ bá ti wà níbi rẹ mu sọ̀rọ̀ náà sọ̀rọ̀ tó wájú bẹ́ẹ̀ torí tiẹ̀ nìkan tó sì gbálẹ̀ sùn pẹ̀lú ọlá ẹni wàá wájú kí alábàánu tó lérè ìwé ẹni tó lé pé ọ̀rọ̀ ẹ tọ tó ṣe kọ wọn bẹ́ẹ̀ láti náà wò ti wà náà wò ti wà bá ṣe má ṣe Entonces, la señora se me a la cabeza, no dice la persona. No, en el partido se se perdió, ya vi, se no fue, ya lo van. No para vi a mí dicen de esa, solo lo hacen. A veces me da, entonces, a mí me puede, a mí قال تفكر رسول الله صلى الله عليه وسلم ثم قمنا إلى الصلاة نبي الله عليه فقيل كم كان بينهما قال قال رضي الله عنه وعن سائر الصحابة والله أجمعين قدر خمسين haya sahabai radiyallahu anhu wọ́n ní àwọn jẹ́ sàrìkọ́ lánàbí sallallahu sọ́dọ̀ níbi rẹ̀ àmì wọn ní ànábì dìde lọ́kìrùn níbi rẹ̀ àmì àwọn dìde lọ́kìrùn kò sáà tàpọ̀ ńbẹ́ torí dẹ́gbẹ́dẹ́ bàtà jẹ́ sàrìkọ́ lánàbí sallallahu sọ́dọ̀ lánàbí bá lọ́dọ̀ kírun àwọn oníjòkó àbí tó kànáà anábìrẹ́gbà kí wọn lẹ́yìn gbàtàn àjẹsà ìtàn sọ́lọ́ sọ́lọ́ àbí àwọn jáde dídá kí wọn lẹ́yìn gbàtàn àjẹsà ìtàn sọ́lọ́ àbí sọ́lọ́ lọ́wọ́ ìwọ́dàbí àwọn àwọn ni àwọn yàrá bẹ̀rẹ̀ lọ pé káàmù táyà náà bẹ̀rẹ̀ lọ́gùn kí ni òjì wọn ń kí bẹ láàrin sàárì tẹ́ ẹ̀dẹ́ pẹ̀lú àbẹ̀bí mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àgbàtà ànábì ìlàdìde kákínù àkókò mélòó ni bẹ láàrin wọn ni ò tó ti sọ̀hárì ìwà kadra hamsini aya odi mateo dika aya fifteen hadi fifty adata odi mateo dika aya àádọ́ta odi mateo dika kini àádọ́ta aya ìgbà tí alẹ́ bí fi wọ́n sáré sọ̀rọ̀sọ̀ tí wọ́n dìde lọ́jọ́ kírun odi mateo dika kini sẹ́wọ̀n pé ẹ̀ ń túmọ̀ sí pé yẹ́sì ṣe nǹkan tó pọ̀ àbí ṣe nǹkan tó pọ̀ mọ̀tẹ́fà kan àlè àti ìtura ní sọ̀rọ̀ ilé. àwọn ẹ̀kọ́ àti mọ̀tẹ́fà tó ni ń bẹ̀ nínú rẹ̀ ni pé sàárì nínú súnà anábì ní sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú ìlànà anábì kì í ṣe dáadáa o kì í ṣe dáadáa o kò sí ní ṣe pẹ̀lú àwẹ̀ dah? tí èèyàn bá ní ìrònú jẹ sàárì kò ní ṣe pẹ̀lú àwẹ̀ èèyàn tí èèyàn bá dá ìbọn sọ́kàn á ní ládàá pàtẹ náà níbi sọ̀lọ̀sọ̀. pẹ̀lú àwọn ọmọ bàbá náà sí sáré wa láti ẹ̀ sàbíjẹ àgbàkà níbẹ̀. lẹ́yìn náà ọlọ́run fún wa ní sílá àbí ìfún alókun ṣé afẹ́ńtẹ́ ìjọ sàrí pẹ̀lú ìdàgbà ẹ̀ńtẹ́ ìjọ sàrí àbí ọjọ́ ẹ̀ńtẹ́ ìjọ sàrí kí ẹ̀ pẹ̀lú ìdàgbà ẹ̀ sí ọlọ́run so so that dáwọ́ bá ṣe gbọ́ dáwọ́ bá gbọ́ dáwọ́ bá gbọ́ ṣe ṣe bákan náà àbí táwọn bá fẹ́ lọ́sọ̀ kò sáfara bẹ́ẹ̀ ẹnu àǹfààní tó wà bẹ́ẹ̀ ẹnu àǹfààní tó wà bẹ́ẹ̀ yìí anábì sọ̀rọ̀ àdéhùn náà wà àdéhùn mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́sọ̀ kò fẹ́ kárò bá ẹnu tó ṣe àkọlù ìbàdàn كما جاء سعيون النبي صلى الله عليه وسلم عشان للندب والاستحباب لا للحسن والرجال النبي صلى الله عليه وسلم ní ẹgbẹ́ ìlànà súnà wọ́n dájú kí wọ́n máa jẹ lọ kí wọ́n ti dájú kí wọ́n máa jẹ lọ. torí pé àlùbáríkà ń tún bẹ́ẹ̀ ní sáré alẹ́ pé àlùbáríkà ń bẹ́ẹ̀ ní sáré sùhánà ọ̀làlá rẹ̀ tí èmi ta èmi pẹ̀lú yín tá a jẹ́ èèyàn lásán àbí èyíkéyìí èèyàn tí àwọn èèyàn bá bàrà nínú àwọn èèyàn lásán yẹn tí mo ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́yàn lásán ni pé tó ti ń sàn àbí. ṣe àti alábìlẹ̀ èèyàn ní máa ń tiwa abára ní pasti dua-dua panjang ada air kan? Ini bang ada mana? Eh, Ojo oh, saya ada ada bahasa Arab yang disuruh raja itu kalau bahasa kita ada mana sih? Seperti sudah Allah mungkin orang si ala para ala para ala para bicara ala para itu. Nah cari betul. Nah cari itu Allah orang orang saya orang sana lagi. صلى الله عليه وسلم أجمعين طب مثلا زي أنا أواتي أنقل كتاع يعني قلي طبعا في أولين بين كباري أولين بين كباري ليه ثم نفع سايا إيه ولا تكون صارين إجازة ẹ èèyàn lákàtún karùn-ún tọ́gbà ẹ̀yìn níbẹ̀ má ṣe nǹkan yẹn torí wọn pé tí wọn bá ṣe à èèyàn nílùú kan ṣe ó ti ẹ kí wọn ṣe àbí nǹkan ìrọ̀lẹ́ lẹ́yìn nǹkan ìṣó kò ní lápò ní lára pẹ̀sẹ̀ kò ní sábọ̀ sẹ́ gbéjà kò ní sọ lẹ́rọ̀ lọ́sẹ̀ tó wà bẹ́ẹ̀. ní àwọn tá a jẹ́ kankan nìyẹn o tá a jẹ́ kankan nìyẹn o torí kọ́kàn mọ̀ nípa àkàyẹ nìkan nǹkan ló sì mọ̀ nípa ọ̀rẹ́ àti wọ́n lè rí bẹ́ẹ̀ níwájú bẹ́ẹ̀ torí nítorí àwọn sọ̀rọ̀ àǹdà náà díẹ̀ náà ni kò sí bó ṣe bá bẹ́ẹ̀ tó ọlọ́run sọ pé àmọ́ wọ́n ti tún mẹ́ta ẹni ńlá pàdé lá díẹ̀ náà ni wọ́n fọ́n nù mọ̀ wọ́n ti bọ̀dì díẹ̀ náà ni wọ́n máa nù mọ̀ níbi nínú àwọn kárọ̀tì náà ni àìmọ̀kan wà lẹ́yìn tó máa ṣe pẹ̀lẹ́ tọ́ ẹ wá wò ànábì sọ̀lọ̀sọ̀nà tọ́nà wá wọn ṣe sọ̀lọ̀sọ̀nà tọ́nà ṣe wọn tọ́nà ṣe wọn pọ̀ bí ẹ̀ṣẹ̀ tọ́ta jọba fi ẹsẹ̀ tí wọ́n ṣe síwájú àti wọ́n ṣe sẹ́yìn tọ́nà ti fẹ́rẹ́ dìmọ̀ sọ̀lọ̀sọ̀nà ànábì tọ́nà fún pẹ̀lú alukọ̀rán tọ́nà fún wọn pẹ̀lú mọ́júzà oríṣiríṣi mẹ́ta yàtọ̀ sí ẹ̀já alukọ̀rán bẹ́ẹ̀ ni ànábì tí aláàpọ̀ tọ́nà ń sinẹ́ ní pé wọ́n ní àánú àánú àánú ànímọ̀ wọn yọ ẹni pẹ̀lú ẹlẹ́yìn ọlọ́run ọlọ́run àbálẹ́ làwọn ọgbà rẹ̀ dájọ́ ọgbẹ́ ojú ju ara wọn lọ lẹ́yìn náà lẹ́gbẹ̀ẹ́ fún ọ̀sẹ̀ lọ́sẹ̀ lọ. àná bìtẹ́ pé láyà tó pa nípa ẹni wọ ẹ̀lọ́ ẹni wọ sáà wọn kẹ́ sọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n sọ wáhìn látọ̀dọ̀ ní ọmọ sọ́bí ọ̀lọ́ ọ̀sẹ̀ wọn sọ pé àníkà jẹ sàrìsẹ́ àlùbáríkà mẹ́rìsà. bí àwọn bá jẹ tẹ́lẹ̀ bá máa bí àwọn bá máa bí àwọn bá máa yàtọ̀ bàtà rẹ̀ sọ̀rọ̀ tí a ti tẹ́ tí bá ti ń tó àsìkò díẹ̀ tísàrí ni tí bá ti ń tísàrí bá ti ń sọ àti alifájì sẹ́díkì bá ti ń súnmọ́ ẹjí ni o àdékẹ́ ó dìde o tọ́lá bó ṣe gbàgbé díẹ̀ lọ́wọ́ kàn jẹ́ bó ṣe sí bí méjì mẹ́ta ọ̀nà láìsùn ni ẹ̀wà ni àbí spaghetti ni àbí òkèlè mélòó kan nínú àwọn òkèlè tá a máa ń ṣe tá a máa ń jẹun èèyàn bẹ tọ́lá bó ṣe mú láníyà pé sàrí nínú ọlọ́wọ́ bẹ̀ ṣe kí ni lójú ó kọ́ lágbá pé jẹ sàdọ́tẹ̀ láàmú ẹbí yóò tó àlùbáríkà sára ní àwọn ẹgbẹ́ yóò tó máa gẹ́ẹ̀nì àlùbáríkà yẹn yóò tó ṣèkí ni yóò tó gẹ́ẹ̀nì àlùbáríkà yẹn. sáńsọ àdábìlẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀hìn àlùbáríkà máa ti jẹ́ tó o ṣe ń jọ òun àlùbáríkà. ànábìlẹ̀ kan ànábìlẹ̀ kan alẹ́ sọ̀tàn náà wájú aláǹtọ̀báríkà náà máa fún kì í. ọlọ́run sọ àwọn ẹgbẹ́ làgbàkà tó rẹ̀ pọ̀ àlùbáríkà náà ni pé àlẹ́kùn àti kí orin tí ń bẹ́ẹ̀ tọ́lá ti tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ tọ́lá ti ṣe tẹ́lẹ̀ wọ́n máa kú ọ̀ wọ́n máa kú tọ́tọ́ wọn máa lé fún wọ́n sì jẹ́ ọ̀rẹ́ àjọ ìjẹta náà àwọn ará sọ wọn pé àbẹ́kà ọ̀rẹ́ ìjẹta yẹn pé àlùfáà ẹ̀sìn adẹ́kọ̀ọ́sẹ́ ìlú ọ̀nà náà ògùn wọ̀sàbá tuntun iná ní àbẹ́kà níbi wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ sódà nínú àǹfààní ni. so ànábì sọlọ sọlọ wọn fún wa jẹ ká mọ̀ pé sẹrísà ìtàbá tún jẹun gan atọ́ fi yapa àwọn ẹ̀tọ́ náà fún tíra síwájú wa tíra àtúnṣe àtàwọn tíra tí wọn tọrọ fún tíra síwájú àwọn aliyahud àwọn jù àwọn jù àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́ǹtì àwọn ọ̀kìn jẹ́ sàárì anábìínú lànà wa sọ̀rọ̀ sọ́dọ̀ ká yà wá púpọ̀ lórí pé ṣẹ̀rí àwọn yàtọ̀ síra wa àbí. láàrin àfàhàdé ìdílé ìlú abdullahi abu nahmed bin haf wọn ní sọ wọn ti bá a sọ̀rọ̀ àná ìgbésẹ̀ lọ́sọ̀rọ̀ gẹ́gẹ́ àdìmọ́ muslim ṣe gbé jáde ní àṣìṣẹ́ fún wa pé fásitì máa bẹ́ẹ̀ na sùyàmì náà sùyàmì ahẹ́lẹ́ kìtàbí akíláṣọ sàárì. àní àtàtà bẹ́ẹ̀ láàrin ààrẹ wa àti ààrẹ àwọn tí wọ́n fọ́sẹ̀ àṣewájú àwọn jù àtẹlẹ́sìn kìrìsẹ́ńtì òun náà ní wípé òun ní sàrí fún àwọn jẹ àwọn jẹ sàrí àwọn òkín jẹ sàrí àwọn jẹ sàrí àwọn òkín ṣe kéde ẹ̀kẹta tí wọ́n bá yàtọ̀ àwọn ọ̀sẹ̀ tìǹbà náà ní wípé gẹ́gẹ́ sàrí pé kí wọ́n jẹ́ kí wọ́n ṣe dọ̀nkù àníkọ́ra bó ṣe nǹkan díẹ̀ àníkọ́ra bó ṣe ní ẹ̀ bó ṣe wà nù kàdé ìfọ́dà bí anábìíní sọ̀sọ̀ àní sáré sẹ́ ọ̀sàfò àpò gbogbo àwọn jíjẹ sáré jíjẹ sáré àlùbáríkà anábìíní sọ̀nà ní kàdé fèrè ní sọ̀rọ̀ wà sọ̀rọ̀ wọ́n ní ká má fi sàrí jíjẹ lẹ́yìn má sọ pé fìdá kan lọ́dẹ̀ ọ̀nìjẹ fìdá mi àbí wọ́n máa jẹ́ ọ̀nà bàbá ti dídá kan wọn níbi jọ mi rárá. wọ́n máa jẹ́ anábìrin ká máa tẹ̀lé tọ́jà tó jẹ́ pé gẹ́ẹ́ kalẹ̀ wọn mu láàrin akẹ́kọ̀ọ́ ìjà sàrí jọ mi kí n ò ṣe bẹ́ẹ̀ kí n ò ṣe má sáwọn tó gbókò sàrí. inú àfàǹtì mẹ́lẹ̀ aláàbùkọ. so inú àfàǹtì mẹ́lẹ̀ náà ní pé ètò máa ń tọ́sílẹ̀ jẹ́ra lọ́nà mi láti lè dìde lọ́rùú. torí ẹni tí owó bá ti bá ọjọ́ ti bọ́ ọmọ ẹlẹ́mìí gba ọ̀rọ̀ rẹ ẹlẹ́mìí ọba ọ̀rọ̀ rẹ gba ọ̀rọ̀ náà ti gba ẹlẹ́mìí náà rẹ. ẹlẹ́mìí wọn àti ohun ọ̀rẹ́ pẹ́ lọ́dà ni wọ́n. òṣìṣẹ́ sọ àti àti dìde ó ní ẹlẹ́mìí náà fọlọ́n fọṣọ wọn bẹ́ẹ̀. ọ̀tọ̀ ni pé èèyàn wíìkì ọ̀tọ̀ ni pọ́ọ́rẹ́ yìí. ṣùgbọ́n ojú ẹgbẹ́ ṣe àkọ́tọ́ bẹ̀rẹ̀ bá dé tọ́ tọ́gbẹ̀rẹ̀ bá jí tọ́ dáná pọ́pọ́ ń pa àwọn ọmọ àwọn náà náà fìlà àbẹ̀ lọ́dà kó ṣe méjì. lẹ́yìn tí a ti kí tẹ́lẹ̀ bó ti wọ́n ti wọ́n ṣe àwọn ṣe kára wọ́n ṣe òde wọ́n ṣe ṣe wọ́n ká wọ́n ṣe wọ́n ṣe mẹ́wàá bá. àti àyọ̀ náà tó ṣe àwọn lórí làbí wọ́n gbọ́ ẹlẹ́dàá lọ́dà àjọba di ẹyẹ ìlú lọ́dọ̀ ṣùgbọ́n náà nìyí. lẹ́yìn náà ẹ̀ ń tọ́jú sàrí náà ẹ̀rọ wọn má gbẹjà sàlẹ látà kí ni wọn ṣe wọn ra wọn àbọsẹ náfìlà wọn àbábọsẹ ọdẹ bọsẹ àká bọsẹ kí ni sọ bọsẹ bẹ yóò tètè fúláwà díẹ̀ tó ti so yóò fà fún ọkọọkọ lọ àkókò nǹkan máa lọ fún oúnjẹ nǹkan tí ó dìde tí ó dìde tí ó dìde ó tún lọ fún nǹkan ní tó ti níta àbàṣọ ara nǹkan nílẹ̀ náà tó àwọn jẹta ìpẹ́lá náà nìkan sàn yẹn náà kọ ìwé bẹ́ẹ̀ ní káàkó àlọ́ ìgbà tí asúlám sọ náà nìyẹn so nínú àǹfààní tí bẹ́ẹ̀ náà ni pé èèyàn máa ń lára jẹsàrì èèyàn kí ń kánjú jẹsàrì èèyàn kí ń jẹsàrì ní àkọ́kọ́ òru àbí àárín òru ìgbẹ́ èèyàn máa ń jẹ ìgbẹ̀yìn òru so torí pé títí sáré òsàkùn asọ́lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ibi tí túmọ̀ sí nìyẹn so lẹ́yìn yẹn ni pé nínú àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àtàgbà nínú àǹfààní tí ń tó sì jẹ́ jáde látara ìtàlí òun ni pé èèyàn kì í sọ pé dandan àwọn láti polongo wákàtí kan sígbà tí wọ́n bá pè ó wákàtí kan sígbà tí àǹfààní sọ nípa bàrẹ̀ ìpè sàárì ọ̀hún lójó sàárì tó wọ́n bá jẹ àkókò tí wọ́n wà láàárín rẹ̀ àtìgbà tí wọ́n kí wọn àbí tí wọ́n pè mí tí àlùfáàdìlá ìwọlé ọlá ti wá kàtìkà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ mi máa ń ṣe àlùsá máa ń sọ náà. àti àwọn abẹ́ ṣe ni pé náà bẹ́ẹ̀ ni ṣàkóso pé bí wọ́n ti pé wọ́n á jẹ sàdìdì ìgbà tí kò ní bá mu ìgbà tí àkókò òkèdè àwọlé ṣùgbọ́n àkókò àlùfáàdìlá àwọlé ṣùgbọ́n kí ni ẹ̀rọ ọ̀hún ẹ̀kínná ọlọ́run àbọ̀ ṣẹ́ni kò sẹ́ni ìdájọ́ fún abẹ́ sọ́lọ́lọ́ lábọ́wá wò nǹkan tó lọ ṣe lẹ́tọ̀ fún fúnyàn ṣe lè wọ̀ ni torí pé ọlọ́run ká máa tẹ̀ka máa mú fákòló wá sí àbí fákòló ṣòro dáadáa láti ẹ̀dá báyọ̀ náà láti mọ̀ fẹ́ tọ̀ lábẹ́ ẹ̀dá fẹ́ tọ̀ láti ẹ̀dá fẹ́ tọ̀ táwọn ẹ̀dá máa fi àgbájú ọ̀dọ̀ wọlé ni màtí àwọn àti wọn sọ pé ọlọ́run máa ti sọ fún jẹ mímú ẹ̀dá adarí ìyàwó ẹni tó ṣọ́ tí ọ̀rọ̀ tí òrí ìyàwó ẹni láti wákàtí kan sí báwọn bí láti ẹ̀yán ìtẹ́lá ṣe lẹ́tọ̀ yẹn ṣe lè wọ̀ ni kọ́ra ìyàwó fáwọn ẹ̀yìn tí a bá sọ bẹ́ẹ̀ tọ̀ ọ̀dà náà pè ní kí n ti àkíyàtò sọ ẹ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ní alágbára tó kò dára bẹ́ẹ̀ náà sì ni pé bí tó ń bẹ́ẹ̀ ní pé àkókò yẹn wákàtí kan yẹn fọyín gba àwọn ẹlẹ́wọ̀n ẹ̀dùn tó pè pé àṣàrì ṣe wọn pé ẹ máa ń sọ pé à ẹ̀yà láti fi sàárẹ̀ láti fi dídé mímúlẹ̀ wákàtí kan sígbà tí àlùfáàjì náà wọlé nítorí pé ẹ̀ ní kékeré náà di àṣàrì ni wọ́n á láti ní àti máa ń fẹ́ fẹ́ pẹ́ lẹ́nu àkótó kọjá tàbí ní ìgbẹ̀yìn ooru tọ́ba ti dábẹ́ tọ́ba ti dábẹ́ tọ́ba ti sàyẹ̀ ní pé lọ́kàn mẹ́lẹ̀ kó tó ṣe àlùfáàjì ọ̀sẹ̀ wọlé àbísọ̀ lè pèrò ìrún kejì lónìí bá a sàdé bó ti mú kò dé da ẹ ọ́n ti pé tó àwọn èèyàn lọ. torí ẹgbẹ́ mi lè fi ṣe oúnjẹ láti alẹ́ ọ̀lẹ́ ṣe ń dẹnu kínní lọ́kàn ẹgbẹ́ fún ìwọ́ mi kọ́kà ti kínní irú wákàtí kan tó tó wà mẹ́ tó ṣe oúnjẹ tó kínní wọ́n jẹ wọ́n jẹ tí wọ́n jẹ wọ́n jẹ wọ́n jẹ tí wọ́n jẹ tó ṣe wọ́n ṣe kíkínní wọ́n zọ̀ ẹ ẹ tó bá tọrọ ọ̀fẹ́ fáwọn èèyàn yóò jẹ́ ń dun àwọn èèyàn mẹ́tẹ̀ tó wọ́n dun wọn. tó látara bẹ́ẹ̀ ọdún kan báyìí kò bá mi tó jáde náà ní pé kí ṣe kí النبي صلى الله عليه وسلم لا يزال الباس بغيره ومع عجل الفطرة وأخر السحرة من السنن أنا آه. بجد صلى الله عليه وسلم أنا جدا أنا سكب لبي أنا سكين بجد أنا ما بلك أنا سينو لا أنا سكب سكب أنا سكب نعم أنا أولا سكين أنا أولا سكين ara rẹ̀ ti bàjẹ́ ara rẹ̀ ti bàjẹ́ so ara rẹ̀ ti bàjẹ́ o bẹ́ẹ̀ ni ẹni tọ́ba tọ́ba lọ kẹ̀kẹ́ bí wọ́n ti bá ti wọ́n ti ń jẹ sàrẹ̀ ní àkókò ní ìgbẹ̀yìn òru so orí ọmọ jẹ ti mú ọlọ́mọ jẹ. ọjọ́ ọjọ́ ọjọ́ ọmọ jẹ́ ti wá o àti tí ó jẹ́ mùsùlùmí lórílẹ̀ tọ́lọ́tọ́ sí àwọn àfọwọ́n àti bẹ́sẹ̀ sí ọ̀dọ̀ àgbọ̀dọ̀ iṣẹ́ ọ̀dàbà ṣe wọn tá jẹ́ sọ́nà ọ̀bà tọ́lọ́ tọ́jọ́ ká máa jẹ́ sọ́nà ọ̀ká tọ́lọ́ tó ń káró tẹ̀lé àmì ìdíjú mọ́ sọ ìṣọ́ tọ́mọ sẹ́rà ọ̀gbọ́ ọ̀kan tọ́lọ́ ọ̀gbọ́ máa sẹ́rà ọ̀fun adẹ́ tọ́lọ́ kó sẹ́rà ọ̀fun adẹ́ ó jẹ́ kọ́mọ jẹ́ sọ́nà ọ̀bà nìjọ tọ́lọ́ máa fi bẹ̀rẹ̀ ṣọlá fún wa àwọn kọ́ṣẹ́ mi lára lọ́gbà ìfọ̀lẹ́ ìfọ̀lọ́gbọ̀ tọ́lọ́ ọ̀bà náà fún sìlẹ̀kẹ́ńtà lọ́mú ìdí àbídá أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك